وإن كانت تغطسني بريقي وما شكري لها حمدا ولكن عرفت بها عدوي من صديقي عرفت بها عدوي من صديقي جزا الله جزا الله ذلك كل خير وإن كانت تغطسني بريقي جزا الله شدائد كل خير جزا الله شدائد كل خير وإن كانت تبصصني بريقي وإن كانت تبصصني بريقي وإن كانت تبصصني بريقي وإن كانت تغطس لي بريقي وما شكري لها حمدا ولكن وما شكري لها حمدا ولكن عرفت بها عدوي صديقي عرفت بها عدوي صديقي عرفت بها عدوي صديقي عرفت بها عدوي من بديل يد الله يقول وإن كانت تغسطني وإن كانت تغسطني ريحي فما شكري ولكن عرفت بها عدوي من صديقي عرفت يا عدوي صديقي لا تسمع عليك تغفلني بريقي عليك تغفلني بريقي lónìí lè ń tọ́wà aṣá nígbà tí wọ́n ń sọ ń pa ìyà wàhálà tí àwọn àfáà kan lójú ọ̀nà wíwá ìmà imamu shafi rahimahullahu ta'ala kama na sha'a mẹ́ṣà àwọn tí ó rí bá náà àwọn àfá ìmọ̀nyáwó wàláyé wọ́n afrọ̀dú àtẹ̀fìní fi man mẹ́ṣà àyẹ̀tíman min ahli ilmi imamu wa ahmad mẹ́ṣà yatiman abu hanifa mẹ́ṣà yatiman wọ́n pọ̀ bá tí wọ́n fẹ́ ní tọ́jọ́ wípé wọ́n dàgbà ní aláìní bàbá ni ìpẹ̀lú tó wá mú yóò mú ṣáfì màmá rẹ̀ màmá àfà wọ́n jẹ́ ìyàrí pípọ̀ wọ́n mọ̀ wá mọ̀ lọ lókú débi pé àfà mọ́ ń kà sí orí àti kan láti lọ ṣàìmú ẹran nígbà àwọn orí bí tí wọ́n ti rí owó ra tákàdà tàbí pépà tí wọ́n lè máa kọ kéwù fún wa nǹkan dáwà bẹ́ẹ̀ fún wọn máa kọ́ bẹ́ẹ̀ ọpọlọ ìsíwà wà lẹ́yìn wá pọ̀ tí àfá àwọn fi padà wà mà ìpè inú ilé aláìní ni bàbá yìí ti ń wá àwọn sì rí bọ́ máa àwọn ọ̀kọ́ ní ìṣẹ̀lẹ̀ méjì tí ó fi máa ní àfàwà ní kí n torí owó lérù rẹ̀ ní èké jẹ́mọ́ àtọ́bá nítorí bá máa yíwa á sọ ìtàn àwọn sálàf bí wọ́n ṣe lé lórí ọ̀rọ̀ owó lé èké fún àwọn fúnlé ayé wọn àti ọ̀lọ́ máa tẹ́kọ̀ọ́ hmm. Fúnlé ayé wọn àti ọ̀la ọmọ akẹ́kọ̀ọ́. Ilé ayé ìfihàn káfọ́ ọmọjára mú. àní parọ́ fún yín. tí a yí tí a tọmọ akẹ́kọ̀ọ́ náà kó náà lè mọ̀ pé àìmáàmù ìwọ̀n tá a bá ti máa tó àìmọ́ ṣe kí ni o. òye wọ̀ tá a bá ti máa tó. pẹ̀lú òdodo ebi ò lè fọ́. gbogbo olùkóso ọ̀rọ̀ àwọn arí nígbà náà àpá àwọn akójọ sínú ọpọlọ. ǹjẹ́ wọ́n lọ ní tó tí ó sì kẹ̀kẹ́ tí wọ́n jẹ kò sì sí pé wọ́n tó dé bá nǹkan lé. Hmm ìjọ wọ́n mọ̀ràn lè tó gbogbo àlá ní ìlọ́run wọ́n wá ní jazallahu shada'ida kulla khairin gbogbo ìfọ́pẹ́pẹ́ gbogbo ìdààmú gbogbo wàhálà tó bá wọn nígbà táwọn kéwú lọ ọlọ́run bá wọn san wàhálà lẹ́sẹ̀ olóore. Hmm. jazallahu shada'ida kulla khairin. àdánwò ọgbà tó mú omi lójú mi tọ́lọ̀ fún omi lójú mi àìrí bí àìrí mu tí mo hàn gbogbo nígbà tí mo fi ń lọ lé ike àìrọ̀rọ̀ ọba dẹ́dà bá ń sọ gbogbo wọn lẹ́sìn olóore. lọ́hùn ṣẹ̀dá àwọn wo mú pé ọ̀rọ̀ yóò mọ́ra wọn àbá fún ọmọ ní pè ní mọ́ni. Hmm. ń ní تبصرني بري وإن كانت تبصرني بريقي وإن كانت تبصرني بريقي. Ó jẹ́ ẹ̀jẹ̀ sí àwọn ìnira àdéhùn yìí, wà lẹ́ìfòrò yìí, ẹ̀bùn ní ọ̀lọ́lọ́nà mo tún tọrọ sí ṣùgbọ́n mo gbàbẹ̀ kọjá mo sì yẹn yọ. Bí mo ṣe wá yẹn yọ, ẹjẹ́ wá sọ orí tí mo rí mẹ́. Wà máa ń ṣúkúrí láàá àmúdá wà láàké, wà máa ṣúkúrí láàá àmúdá wà láàké. Bí mo ti ń kí àdánwò ìnira ìfúkúkú yìí, kìí ṣe tó kò yìí o. Ṣùgbọ́n mo ti ara àwọn wàhálà àgbàtà wà kékèké táwọn wá ìmọ̀ sí, mo ti bẹ̀ sórí ire kan kí náà àrọ̀ tó tóbi ẹ̀ àdúwí ní sọ́dí ṣe àrọ̀ tó tóbi ẹ̀ àdúwí ní Torí àrọ̀ àdúwí ní Àkúrìhá àdòwè lè fàdé ní. Ó dé dáwọn ọ̀tá mi mà kí n lè ju àwọn ọ̀rẹ́ nínú wọn. Níbo ni wá ní ẹ̀ ìlọ lè jẹ́ nu. Ibi jẹ́ ń dẹ̀ mú tó bọ́. Wá kẹsẹ́ kí ló máa ṣe kí ló Ìbá wọ́n máa fún ní tọ́jú kí àná yóò ṣe àwọn bá fẹ́ gbé. Ọlọ́run jọ. Wọ́n àwọn fún lọ́rùn Ìdí ọmọ ìṣèkì. Ìrọ̀lẹ́ wọ́n lẹ́ni ń ṣe ìgbàgbẹ́rẹ́ fẹ́ sùn ìjọba ọgbẹ́sẹ̀ lọ́kọ́jẹ́ ìkẹ̀mtẹ́lá àfáà ọ̀lẹ́nìtẹ̀lá àfáà gbogbo ọ̀tí ọmọ mọ̀ wọn àrọ̀ fútù bìrà àdéhùn ìwé ìfàdé pé àrọ̀ fútù bìrà àdéhùn ilé ìfàdé pé. ìrẹsílẹ̀ yóò máa sọ ojú àwọn sọ́ọ̀bù káàkiri ń dági náà ni ẹgbẹ́ alájà kó o tún sẹ́ níbi ìyàtí lónìí. Ẹja mi fún iṣẹ́. Yàtí méje. Mo kó sàwọ́pà wọn. Yàtí méje five thousand. Mo ti fi àti mẹ́ta. Tẹ́lì ìdì kan bẹ̀. Àrọ̀kùtù bí á àdúrú ilé ìgbàgbé ní àrọ̀kùtù bí á àdúrú ilé ìgbàgbé ní. Nígbò ní ọwà máa dìtì kan tí wọ́n lè fún ọmọ ti ẹ̀. Ilé ìlú. Yóò mọ̀ wípé àṣẹ inú àwọn tí mò ń rọrẹ̀ ìbẹ̀lọ̀ta wà. Ọwọ́ abájọ́ mo rọrùn ẹ̀nu ẹni tó kàtó ẹ̀ ilé ìṣe ọmọ wa máa yàbá gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ní ọ̀lọ́ Amẹ́ríkà gbogbo nílẹ̀ ọ̀lọ́ Amẹ́ríkà. máa tó ìjà ẹlẹ́nìkà tó kó kó sórí eré ọ̀rọ̀ bú. wà á máa ń ṣùkúrí làhà àmùdá wà láàkè àràfókòrè àdúgbò ìrẹsọ̀mẹ́tẹ́ àràfókòrè àdúgbò ìrẹsọ̀mẹ́tẹ́. fifty million naira mẹ́lẹ̀ báyìí fún ẹnìkan nù yín tó bá lè dìde kọjá kò lówó márùn tí gbogbo ayé ń gbókò ẹ̀dì sí tí wọn ò sì lè mọ́tò ọ̀rọ̀ mọ́sálásí kan láti gbà tí wọ́n mú ṣàfihàn ti kí ẹjọ́ lò gbàgbé tó. Nà títí ní ọ̀rọ̀ ọ̀gbà òye náà, àlàgbègbè ọ̀rọ̀ lájọ̀dá. Àlàkí mẹ́mẹ́, ọ̀sọ́gbà mẹ́mẹ́. mẹ́mẹ́ ọ̀nà mílíọ̀n ọ̀sán tí ó ọ̀sán tí ó kù dé rẹ̀. wọ́n láti bílíọ̀n yọ́ tẹ́wọ̀n lọ́rùn ọ̀dà ẹgbẹ́ ẹgbẹ́ láti bílíọ̀n fọ́fọ́rọ̀ mílíọ̀n fẹ́ẹ̀ tó bá lè dá kò lówó márùn tó ìjọba bá bọ́ bá jí ń lọ́gá àdúgbà máa gbọ̀ wọ́n mọ̀ sọ́mọ́sára ti wà tó àtẹ̀rọ̀ máa mú ṣàfihàn lọ́gbà tí ayé ń dá fún ẹ̀bí sí ẹ̀tọ́ ta lọ́sẹ́kù náà ẹn tó jẹ́ pé inú owó olè mẹ́sàdúwà fún ní mẹ́sàlásí kan gbogbo àgbáyé ìṣílẹ̀ èso oṣù bí i ṣe ń ṣe pẹ̀lú ìlú ṣàfi ẹ̀dá pẹ̀ ẹn táwọn èrò olè mọ́sílẹ̀ bọ́ọ̀nà ẹlẹ́fẹ̀ẹ́ ń sáfà ìkọọ́lẹ̀ afẹ́ kí a rí àgbà fún àtọ̀fẹ́ bá ní wọ́n wà lókò wọ́n wà bọ́. ẹ wá sọ bí ọ̀pàá ti sọ pé ọ̀kan àwọn olóyè àìbọ̀n ṣáàpì àti wọ́n ti ilẹ̀kùn máwọn aṣọ rẹ̀ fẹ́ tí wọ́n pín wọ́n wá fẹ́ pín ní mọ́tàláṣí green mosque so gbogbo ẹni ẹ́ ó ah, ní fọ́ọ̀mù ẹni yàṣẹ̀gbó ẹ́ Ǹjẹ́ ló ń gbà náà bá dàmú mọ́ ọ̀sẹ̀ tí ó lọ. Kí wọ́n aṣọ wa ni? Oníṣẹ́ ń lulẹ̀. Òun rò sí ìnájá. Kí ló tún bá yà sẹ́kù? Kí ló tún bá ìfẹ́? Jẹ̀máà, kí èmi àti yóò máa sọ fún ìpọ̀jú tà nígbà tó lọ lè ṣe. Jàzá تغسطني بريقي ولكن عرفت بها عدوي قديمي عرفت بها عدوي قديمي Bàbá ń kéré wùdà wá ti bá. Wọ́n tó sáà. Wọ́n mú bá ìdí nínú. Yóò sí tó ga. Oúnjẹ ẹ̀kan tó jíjẹ ọjọ́ pẹ́ẹ́rẹ́. Ẹ̀kọ́ mọ́ sí Ọlọ́run fẹ́ kan lè ó ti padà. Ó ti yí padà. Àìjẹ́ sí kí àjẹ́ tọ́kì. Láì tọ́kì, láì tọ́kì. Èyí tó ní oorun tọ́kì láì. Àìjẹ́ sí kí àjẹ́ tọ́kì. Ọjọ́ À ń ṣe ìgúfe jẹ, à ń ṣe ìgúfe jẹ nínú ilé wa. Ayé ẹ̀ máa sọ̀rọ̀, ẹ̀sẹ̀ ló dé. Ayé ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ló dé ọ̀tá ẹ̀ máa sọ̀rọ̀, ẹ̀sẹ̀ ló dé ọ̀tá ẹgbẹ́ ńlá. Ààrẹ tó mú lọ. Jẹ́jọ́ mọ́ o. Olùwàkílà fẹ́rẹ̀ jẹ̀jẹ̀ aláwọ̀ tó sọ́dọ̀ fún ọlọ́wọ́n ìjà àbàkílẹ̀ tó lórí. Mo kàn ní ìdí ẹni kan tí bá wù Tí máa ti pẹ̀tọ́ wá sí gbogbo ilẹ̀ pé ìfẹ́ ọ̀bà rí tó. Tẹ́lifíṣàn bá bọ́ọ̀dù á jẹun pé ó gbìyànjú. أوبرنا النوى إن ذكر بنت الجوفري وليس الذكر الأنثى ولا هن الذي ولا هن مثل الذي عليهن وللرجال عليهن درجة سنة وبيو سنبنا سنة Kọ̀ṣẹ́ ní òkú. Ẹni tí ọ̀rọ̀ tún kọ̀wọ́ òsìkú kúkú o. Èmi òsìkú kúkú o. Thank you. على الله الشهاده والصلاه ربنا Báǹsán, kí ni jẹ́mọ̀? Púpọ̀, pẹ̀lú àwọn Bẹ́ẹ̀ni. Báǹsán,

ìgbà ayé díẹ̀ jọjọ jẹjẹ ń bọ ẹwọ ẹwọ tó ń pè wá la. Ẹsẹ̀ olóbi gbé ẹsẹ̀ kan ló ti gbogbo ẹ̀. Wọ́n sọ pé bí ikú ojú tó lọ léṣe ó láì ìdìbò tó jẹ. mọ̀ fún ọ̀lẹ́dẹ̀ sá sọ léṣe bá bẹ̀ òní wá oníbi òní lọ. Olóró. Ó ní pọ́líṣì fún tán. Ọlọ́njọ́. Kò kó bàtà, kò rí bàtà kan. Ó lè lọ sí sí ojú láìpẹ́ òun ní òròdù. Òun àmọ́ pé wọ́n pẹ̀lú àwọn òṣèlú wọn parí ẹ̀. Ọ̀rọ̀ yóò dàrọ̀ ìdàdánlọ́ òṣàdá ìdà ilé gbogbo àwọn jámù ní fún ṣẹ̀dí ìdà Àwọn ti jẹ́ ẹlòmí. Bárakàlá sí. Ìgbé tójú rẹ̀ kàn lọ bẹ́ẹ̀ sàdúrà. Òǹtúkẹ́ gbogbo àwọn àbágbàjẹ́ mẹ́mẹ́sáájú wọn gbọ́ yé tí tó sì ń túyé wọ bẹ́ẹ̀ sí ìmọ̀ tó wọ ìrọmọ àwọn tó ń tukọ́ ní fún mi àbáwọn ìgbà àwọn ọ̀dà nígbà àwọn ìgbà wa ìṣọ̀dá ìwọ̀n kọjá ń bẹ̀rẹ̀ ìgbà ìṣọ̀dá ọlọ́run bá ń ṣe bá wọn ní gbogbo ìgbà ìṣọ̀dá. bákan náà bí. Ọkùnrin, ọjọ́ àbá ọkùnrin tó ní ọ̀bá tó ní ìjà ọ̀bá tó ní ìjà wọ́n sọ ẹ o ẹtì sọ bá ń tẹ ọba fi mọ ṣe lọ́wọ́ máa wọ́wọ́ àwọn ọ̀pọ̀ ní ṣe mọ́ o ìyún bọ̀ wá sí ẹ̀mọ́ ń jọ mi mo àti rírẹ̀ bíi mẹ́fà báyìí lọ́kùn ní ṣe wọ́n sì máa dààmú ṣe pé o. Thank you. Èmi, ẹ̀yẹ́ mi bàtà pẹ̀lú bàdàn. Ní ìmọ̀ bọ̀yá wọn àbàdàn ní òkú, ní ìbáwọ́ tẹ́ bàdàn, ní ìlànà láti wò ó. Àwọn olùlò. Hello, ṣe o. Jaza Allah, Allah. Jaza Allah, ó ṣẹ̀dá ìdàkó láfẹ́rẹ́ àyíká náà. Kò bá ṣètò ní ìrètí àyíká náà.

God.